قال المؤلف باب الصلاة على الميت وتشييعه وحضور دفنه وكراهة اتباع النساء الجماعي نعم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد الجنازة حتى يصلى عليها فلا أقره ومن شهدها حتى تدفن فلا أقرطان قيل وما القيرطان قال مثل الجبلين العظيمين متفق عليه وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال من اتبع جنازة مسلم إيمانا واحتسابا وكان معه حتى يصلى عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقراط كل قيراط مثل أحد ومن صلى عليها ثم رجع قبل أن يدفن فإنه يرجع بالقراءة رواه البخاري وعن ام عطية رضي الله عنها قالت نهينا عن اتباع الجنائز ولم يعزم علينا متفق عليه ومعناه أي لم يعزم علينا ولم يشدد في النعي كما يشدد في المحرمات ojúpadà ọ̀rọ̀ nípa kíkírun sókù lára wọ̀tẹ̀ṣẹ̀ rúrú tí wọ́n bá ń gbókù lọ sí ìtẹ́ ẹ̀kọ́ ọlá àǹfààní tọ́rọ máa kéèyàn náà bá wọn tẹ̀lé òkúdẹ́tẹ́ wàhùdóòrí dáfnìyí kéèyàn náà pẹ́sẹ̀ nígbàtí wọ́n bá fẹ́ sin òkú mùsùlùmí wàkàrọ́ àti ọ̀rọ̀ tó wáyé lórí wípé akọ̀ kí àwọn obìnrin káwọn náà máa rọ́tẹ̀lé àwọn ọkùnrin lẹ́yìn nígbàtí wọ́n bá ń gbé òkú lọ síṣẹ́ dáàmù yìí ó kó àwọn nǹkan bí mẹ́rin sínú aṣàlàyé fún wa wípé àtẹ̀bùwìí tẹ̀dùwíbù àlìmí tẹ̀lìlù àwọn kairu ṣàhìdí lè tókè yìí báàbù tí àfà tó bá fi sọ yìí in tó fẹ́ máa sọ báàbù yẹ́lẹ̀ gẹ́gẹ́ bí kùlásọ̀ sọmrì àgbọ́yé àáfàá yẹ lérí àwọn ọ̀rọ̀ tó fẹ́ kó wá lábẹ́ báwù náà ìgbà lákọ̀ọ́kọ́ báwù ti fẹ́ sọ̀rọ̀ nípa ọlá tó ń bẹ ẹ̀sọ́ tó ń bẹ níbi kéèyàn bá wọn péjú pésẹ̀ láti kírun sókùn mùsùlùmí láwọn ẹlẹ́ẹ̀kejì nínú tí báwù yìí tó fẹ́ kọ́ wa tẹ̀sùyí ọ̀hún alìmẹ́yìn kéèyàn ó sin òkú dẹ́sẹ́ báàbù yìí fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sán tó bẹ fún kátó kúrò lórí eléyìí láti lè mọ̀ wípé ìpìlẹ̀ al-aslu fi din òun náà ni ká gbé òkú lọ títẹ́ torí pé tí kò bá jẹ́ pàǹgbé lọ títẹ́ ni èwo ni sísìn òkú tán bẹ́ẹ̀ sí sínú yàrá tí wọ́n máa ń sin rèé níbo lẹ́yìn sí lọ rẹ́ǹtìlẹ́ náà rẹ́ gbé so tẹ̀sí gbọ́dọ̀ ní ó gbajúmọ̀ nínú tíra pípé àmọ́ sísìn òkú lọ sí iṣẹ́ tí wọ́n gbé lọ náà nínú iṣẹ́ ládàá a jẹ́ wípé ìmá sin òkú sínú ilé ìmá sìnkú sínú yàrá ìmá sìnkú sẹ́yìnkùlé odidi súnnà kan ni wọ́n bẹ́julé kí ni súnnà náà tẹ̀ṣìlẹ̀ olùmọ̀yí ìmá sí òkú dẹ́sẹ̀ ẹlẹ́kẹta ṣùdúrú dáfnìyí ṣùdúrú dáfnìyí kẹ́yìn ó péjú pẹ́sẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ sin òkú mùsùlùmí ládá tí ń wọ̀kẹ̀rọ àtúntì bá ìrìnìta ilé ìgbẹ̀rẹ̀ akọ̀ pé kí àwọn obìnrin káwọn náà máa lọ bí tẹ̀lé àwọn ọkùnrin lọ sí pẹ́ nígbà tí bá عن àfáwà Abu Huraira kọlọ́ọ̀bá tí ó bá ayọ́nu sí wọn wọ́n ní kọlọ̀ Rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́n bá tí kí àjọyọ̀ lábẹ́ fún sọ wípé man shahida al-janaza gbogbo ẹnikẹ́ni tó bá òkú òní wọ́n pè ní al níbi lèmọ̀ ìṣẹ́rìdẹ̀ jẹ́nẹ́za ẹni tí ó bá ṣe ìdá jẹ́nẹ́za kí ni túnmọ̀ ẹni wípé ẹnìkan jáde láyé ó ti tètí gbọ́ rẹ̀ ó sì nílé ó lọ́wẹ́ ìtumọ̀ ṣẹ̀rídà rẹ̀ èyàn gbọ́gbọ́ ma èèyàn mùsùlùmí ó jáde láyé ìyẹn ti fi dé ìyàn sílẹ̀ ìyàn àwọn ìgbésẹ̀ téèyàn gbé téèyàn fi lọ síbẹ̀ èèyàn wá wà ń bẹ̀ bẹ́ẹ̀ hátà yusalla alayha èèyàn kúrò títí láti kírun sí onítọ̀ lára ìwé tó bá lè ṣe eléyìí náà wà lóòmà sọ́láwó kìírọ̀ àrẹ́bì ní ẹ̀sán tó nítọ̀ ń gbà ó wọ̀mìn ṣẹ̀dídà bákanáà ẹni tí ó bá pèsè síbi mùsùlùmí kan òkú mùsùlùmí kan tó jáde láyé bó ti gbọ́pọ̀ ní ẹgbẹ́ ìlẹ́rẹ̀ olóòrẹ̀ ó wá wà pẹ́ títí títí tí tàbí kírùn sílá nígbà tó kírùn sílá kò tún kúrò mẹ́fà kírù sí láta ó tún tẹ̀lé wọn títí dédé títí tí wọ́n fi sí fọ́láhùn kírù ọmọ́n irú ẹ̀ tó bá tún lè ṣe léyìí ẹ̀san tí ó gbà kí rọ́ọ̀tù méjì ò ní ó gbà ìyẹn túnmọ̀ sí pé kéèyàn ó dúró títí dìgbà tó fi kírù sí lá òun ò ní lè dúró mọ́ òun lọ yọ gba kírọ̀ tó kà ṣùgbọ́n tó bá lè ti faradà tó dúró sí títí wọ́n ti kírun sí lára tí wọ́n tó fi gbé lọ tẹ́ ó tó tẹ̀lé wọn lọ wọ́n tún dọjọ́ ṣe ètò ìbò àṣírí ọmọ ẹ̀yà wọn náà tí wọ́n tó fi pínṣẹ̀ kúrò rẹ̀ irú onítọ̀ yóò gba kìírọ̀ lórí kó bá wọn kírun sí lára yóò tó gba kìírọ̀ lórí wípé ó ń bẹ́ẹ̀ tí wọ́n fi sún sòfàdáwó kìrọ̀pọ̀ mọ́rọ̀pọ̀lẹ́ wa ìbáwọn kí òun sókù lára èyàn wà pẹ̀ títí títí tàbí túnrù sí lára èyàn gbàládà kírọ̀ èyàn tó kírù sí lára èyàn tó dúró èyàn tó sìn dédé tàbí sí èyàn tó bá kírọ̀ sọ kalóyè kírọ̀ sọ wà kírọ̀ pọ̀ àwọn sọ̀hábà rọ̀dùwọ́nù lọ́rẹ̀ aléhìm agbàáyé kọlọ́ọ̀bá tí ó bá kẹ́ wọn àwọn ọmọ sojú kòkòrò lè rí jẹ ládá wọn ò mọ̀túnmọ̀ kílà wọn mọ̀túnmọ̀ kìrọ̀ ṣùgbọ́n kílà náà ti gbà lérò pẹ̀lú kìrọ̀ sí kílà ni wọ́n bá ní wọ́n bá béèrè wípé wàmẹ́l kìrọ̀ bọ́ọ̀lù ilé òjíṣẹ́ ọlọ́run èmi ní jẹ́ kìrọ̀ tù méjì anábi ní kírọ́tù méjì kọ́l mẹ́sùlù ìjọba lẹ́yìn ní ọdún ilẹ̀ àpójúwé ta ayẹniwé tí ó fi jẹ́ kó yé yí ni àpáta òkè ńlá méjì òkè tó gbajúmọ̀ ń gbà náà jẹ́bọ̀ lọ́sọ̀ òkè tó fòtì lọ́nà bíi méjì kí gbogbo ẹ̀ jẹ́ gold bí ládáa kírọ́sì méjì bọ̀sẹ̀rí mustafakun alayhi hadisi ni a rí pé anábi sallallahu alayhi wa alihi wa sallam anábi jẹ́ ká mọ̀ wípé gbogbo tí mùsùlùmí bá ṣe pátá tó bá jẹ́ pàníyàn tọ́lọ́ tó bá jẹ́ pàníyàn pé a ti tẹ̀lé súnnà anábi sallallahu alayhi wa alihi wa sallam kò bá a sì ṣe bí wọ́n ṣe ní ká ṣe é kò sí kan tó lọ látàn níṣẹ́ lágbàládá yẹ̀rẹ̀ kì í ṣe pá gbàládá nìkan ó tún ní irú ìran ládá oníran ọ̀tọ̀ọ̀tọ̀ téèyàn tó mọ́ ń gbà lérí iṣẹ́ kọ̀ọ̀kan nínú ìsà eléyìí nínú orí ti bọ́ wa mùsùlùmí ni ẹbí àwọn míì léèrè káwọn tọ́ka sí ládá tí ń bẹ fún ọ̀dàtíkà tó ń gbòkò lókè ìdíjì àwọn tó kún àtúnkè fún àwọn tó gbé tó mọ́ṣúwárì àbáwọn agbègbè ẹwà bèèrè pé ládàwọ̀ ló lẹ́gbẹ̀ alhamdulillah alhamdulillah ala ni'matil islam adúpẹ́lẹ́ ọlọ́run islam a ya Wa wọ́n tún gba ẹ̀gbà wá mi láti ọ̀dọ̀ àfọwà Abu Hurairah yìí kan náà anna Rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá tí ká gbọ́nà bá bẹ́ mú sọ kọ́ọ̀lù anábì tó bá tẹ̀lé òkú mùsùlùmí nígbàtẹ́ni yẹn kú tí wọ́n wẹ̀ tán tún fi láà tí wọ́n wọ̀ tí wọ́n wá ń gbé lọ síbẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ náà tó náà tún tẹ̀lé wọn òkú wo ni jẹ̀nẹ́ẹ̀tata mùsùlùmí ìmẹ́rin wọ ìfìsàbà àníyà tó fi tẹ̀lé kìí ṣe pé ká sọ lẹ́nu èèyàn lè tẹ̀lé òkú mi gbà mí ó jẹ́ pé bá bí mo jọ àmàlà pé wọn sọ̀rọ̀ lẹ́nu fún ìjàmbá tẹ̀lé lọ irú yẹn kò sí ládámẹ́ kò sí ládámẹ́ ẹ̀rì tí ọ̀rọ̀ anẹ́bìsọ́lọ́wọ́ àlèrọ̀sẹ́lẹ̀ tí èyàn bá níbi alìhàpọ̀tú bí súnẹ̀ ọ̀rọ̀ èyàn ní máa takura ọ̀rọ̀ yóò sì máa jọba lẹ́ánà súnẹ̀dá tùbẹ́yìnà súnà wọ́n ti tó bá tún déwájú yóò tún fẹ̀ lójú àlàyé yóò tún fẹ̀ wá. ẹ̀rí pẹ̀lú hadith ètò àkọ́kà síwájú òun kà síwájú pé mọ̀nsẹ́ ìdá ìdánáàdá. abẹ́kọ̀ ẹnikẹ́ni tó bá pèsè níbi òkú tí tó fi tí tó kù la yóò bá kéré ọdún kan kò sàdáyẹ rí sókùn mùsùlùmí àti fi sókùn mùsùlùmí. ṣùgbọ́n náà ẹ̀gbà wa tí a fọ́ àbúrẹ́ra tún sọ lẹ́yìn eléyìí tí àti ìmọ́mù Bukhari ní mú jáde ní síra tí wọn òun là mẹ́lẹ̀ pé mọ́ ní sábà á jẹ́nẹ́sàtà mùsùlùmí a jẹ́ wípé èyí tó lè bí láàdá fún ni o náà ni òkú mùsùlùmí tí ẹ̀ tẹ̀lé lọ sí jẹ́ ìyóò mú láàdá wa ṣùgbọ́n ìpín ẹ̀ bá tẹ̀lé nǹkan mùsùlùmí tí ilẹ̀ mùsùlùmí ni àníyàn pé ìjọmọ ènìyàn lèyàn ti lọ ìyẹn èyí kò ní bíládà kàkà tí jẹ́ ọba ní òbíládà hadith ọba kejì yìí olóṣe àlàyé ẹ̀fọ́ wa bákanáà ìmẹ́ẹ̀lẹ̀ wọ ẹ̀sìsàdà èyàn lọ pẹ̀lú àníyàn iman kí ni iman níbi oná ti ìmẹ́ẹ̀lù bìkìtàbìlá wọ̀súnnà ti bẹ̀rẹ̀ mo nígbàgbọ́ ibi ọlọ́run sọ fún agbára fún ààrẹ pé ìjọba ní ìlú ilẹ̀ ìkọ̀ mo sì nípa ẹ̀kọ́ lórí dáná ti sọ nípa ẹ̀tọ́ mùsùlùmí sí mùsùlùmí tó bá jẹ́ ìlà ìlú ìdí mo gbọ́ iná ẹ̀kọ́ rẹ̀ fi ṣe ìyẹn ní ìwà ẹ̀ wà ìsìsáàbà àti ìlágbìyèlé e pé mo fẹ́ balága ẹni tó bá fi àníyàn eléyìí bá wọn tẹ̀lé òkú mùsùlùmí lọ ìfẹ́ wàkánà máa wù àtà ìsọ́lá ó dúró gbámúgbámú pẹ̀lú wọn títí náà fi kírun sí láà wọ́n yóò fọ́ra ọ̀gá nígbà sí ha títí tí wọ́n ti ṣe tán níbi sísìn fa iná yẹ́rìkì omínà àjèrí ìdíkì ìrànpẹ́ irúfẹ́ onítọ̀ nígbàtí ó bá fẹ́rí padà lọ lé rẹ̀ níṣe ni yóò padà pẹ̀lú ẹ̀san kírọ́ọ̀tù méjì ànábi wá ní kúlù kìrọ̀ ọ̀gbìn ṣé wá rí kìrọ̀ ọ̀tún kọ̀ọ̀kan ní ìlú ọ̀fẹ̀dẹ̀ ó ṣe déédéé òkú àpáta ọ̀fẹ̀dẹ̀ ẹ̀rí lókè òun sọ wípé ní súnlù jabalẹ́ aláàbùrẹ́ jábàlì tókè òkè waa wàmọ̀ sọ́lá àríyá ẹni bá bá ndị kírù sí òkú mùsùlùmí lára tún ma rọ́jà kọ́bìlà àmúdùfàn ó wá padà sílé kò tẹ̀lé wọn lọ sí ìfẹ́ fa torí pé kò bá wọn débẹ̀ láti sìnkú mùsùlùmí rọwáwó al-Bukhari àti Imam al-Bukhari àwọn ni wọ́n gba hadith náà wà ní Umm Atiyya radiyallahu anha qalat láti ọ̀dọ̀ Umm Atiyya pé Allah subhanahu wa ta'ala bá ní yọ́ wọn qalat wọ́n ní nuhina an ittiba'i al-janaiz wọ́n kọ̀ fún wa wípé a ò túnjọ máa ń da gọ̀rọ̀gọ̀rọ̀ àwọn obìnrin tẹ̀lé òkú lọ sí pẹ́ wọ́n kọ́ fún wa ṣùgbọ́n wà lámí yóò tún sámú àlẹ́ iná ṣùgbọ́n náà tí ò ilé náà wọ́n kọ́ fún wa ṣùgbọ́n wọn ò mú lé kókó bá bá lọ ń gbà mí wà fojú fún ìtumọ̀ wà lámí yóò tún sámú àlẹ́ iná wọn ò mú lé mọ́kàn fún wa ṣùgbọ́n tábà rẹ̀ nìkan èèyàn méjì tó lọ nínú wa wọ́n yé lè máa gbogbo padà. mùtàbàkùn alẹ́ wọ́n máa náà wú ìtumọ̀ eléyìí ni wípé wọ́n lá ní ṣáàdùdà ìrìn àyè wọ́n kò lé kókó máa wà lórí kíkọ̀ yẹn ká máa ṣáàdùdà ìrú fílmù ọ̀rọ̀mà gẹ́gẹ́ bọ́ọ̀rọ̀ àmẹ́bí ṣe máa ń lé lórí àwọn nǹkan tó lọ wọ̀. ìdáhùn tàbáwà àwọn ahadith mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tí àfáwà alìmọ́mù Nawawi tí wọ́n kó wáyé gbogbo ẹ̀pátá náà ni wọ́n sàlàyé kókó ọ̀rọ̀ mẹ́rẹ̀ tàbí ṣe bá kù ìkírù tó kùlá ó àtráktì kérọ́tùkà ìbámu ní sí òkú òun náà àtráktì kérọ́tùkà ẹni bá lè ṣe méjèèjì ìgbàtọ̀ gbọ́gbọ́kù mùsùlùmí kan láyé ọlọ síbẹ̀ òdúró títí tàbí kírun sí lọ tàbí gbé lọ síbẹ̀ tàbí sẹ́yìn kò tó padà tó méjì lè so bí èyí tó dáa jù òun náà ní kí èyí ó dúró sí ọmọ ayá àyà mùsùlùmí nígbà tó bá jáde láyé àpọ́nlé kan tó bù àyà ó ní tọ́mọ nìyàn bá jáde láyé kó ráwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí wọ́n túbà ẹ̀ kí wọ́n máa máa sì kí wọ́n bà sílẹ̀ iyì ẹ̀yẹ kan tó tóbi tó bù àyà fún àpọ́nlé abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo wa tí tọ́ bá dé bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa ọlọ́run yára wọn ìlérí ṣùgbà wa àmì àti bọ̀dọ̀ dáadáa nínú ìta àwọn sálà ẹ mọ̀ gbúrò àfáà ńlá ní ìtọ́jẹ́ ní ilé ó lè jẹ́ pé kọ́ríà bí fílẹ̀jì kan ní gbé nínú òdú rẹ̀ ń gan àwọn ìṣẹ́lẹ̀ mọ̀ kàkún wọ́n lè mọ̀ kàkún wọ́n lè má ó lè má láṣù sí lọ́dọ̀ àwọn ẹ̀ ṣùgbọ́n ọjọ́ tó bá jáde láyé àwọn èèyàn ńlá nínú ẹ̀sìn nínú súnnà táwọn ìṣòwò rí wọ́n wọ ọdún kékeré níjọ náà ẹwà máa ṣe màkébò náà pọ̀ máa dá ìdíje nínú ẹ̀wọ̀n iṣẹ́ sinapù tẹ̀lé àfihàn dákẹ́ ṣùgbọ́n ti ẹni lẹ́yìn mọ̀ wípé àwọn èèyàn tó wá kírun sí iṣẹ́ sinapù tẹ̀lé àlá tí wọ́n wọnú kò sí fóònù abàlẹ́gbẹ́ fóònù náà fi pè wọ́n kò sí rédíò àmọ́ àwọn èèyàn tó wọnú ìjọ náà láti wá kírun sí iṣẹ́ sinapù tẹ̀lé àlá kò sí kékeré ìlú ẹjọ́ pé náà ọ̀rọ̀ tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn sálà ó ní wípé tí onídílé àkan tí bá ń ṣe fìsàn fìsàn fìsàn tí ń tako onísúnà tó ń tako òdodo ní táwọn sálà fún máa ń sọ wípé kò so lè tó túmọ̀ sí nígbàgbọ́ mọ̀ nínú bá jáde láyé àmì àtúbọ̀tán dáadáa gbogbo èèyàn lè yóò rí mi lọ́rẹ́ ẹlẹ́mọ́ kàábùn ẹlẹ́mọ́ nàáyẹ ẹmọ wọn àfọ́ àsúnlẹ̀ ńláńlá kódà àwọn ìwọ́fẹ́ lè yà sọmọ wọn lára wọn bá ń gbó wọn lọ síbẹ̀ àwọn ṣe fún bá àyẹ̀wò àwọn ọ̀nà travel láti àwọn country lórí ìgbà láti lè pèsè níbi jẹ̀nẹ́dà bẹ́ẹ̀ náà ìwà mọ̀ṣàlẹ̀ sheikh bunda sheikh rabda sheikh ibn ofemin àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní àwọn afọ àsúná àwọn afọ ẹ̀jẹ̀rẹ̀ so ìdí mi tó jẹ́ pé àtẹ̀gí ìṣẹ́ni lójú kòkòrò lórí iṣẹ́ ládá ó wá láti wà náà sọ́kọ̀ wá wà ìrọ̀ àlọ́ sílẹ̀ pé tí a bá gbọ́ pé mùsùlùmí jáde láyé kálọ̀ síbẹ̀ bó ti lẹ̀jẹ́ wípé kìí ṣe fardu ain fardu kifaya tí àwọn èèyàn kan bá ti ṣe kò jọ́ra yẹn lórí àwọn tó kù lábẹ́júwe mùsùlùmí kan fún ládùúgbò yìí àwọn mùsùlùmí kan ni wá ti lọ síbẹ̀ wọ́n ti lọ pàṣírí ẹ̀ wọ́n ti kírun sí la wọ́n ti sí gbogbo àwọn mùsùlùmí tó kù àlẹ́ṣẹ̀ àmọ́ àwa tá a lọ àlè ní ládàá àwọn tó lọ ní ogun tí ọlá ṣùgbọ́n àlẹ́ṣẹ́ bó ti wá rí ẹ ọ̀nà mẹ́ta ló wá tó sí ìpìlẹ̀ rẹ̀ tí a bá lọ táwọn kan bá ti lè lọ nínú mùsùlùmí àlẹ́ṣẹ́ tó di ọlá ìpínlẹ̀ tí a bá lọ ṣùgbọ́n ọwọ́ wá dí àlè láǹfààní àti dúró títí tí wọ́n fi gbé lọ akàbá wọn kí òun sí láàkúrò bẹ́ fàlákà kìrọ̀ ọgbà kìrọ̀ tó kàn ọgbà tó lóore bẹ́ntì ìjẹ̀lá rẹ̀ ìpínlẹ̀ ẹ̀kẹta lẹ́jọ́ tó gbé ó láǹfààní láti lọ ojúró tàbí kí òun sí láà bàtà tó ń sọ tẹ́ ọdún tẹ̀lé wà lọ tàbí lọ sí tẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ fàláhùn kíyàn pọ́ọ̀nù kíyàn sì lórí lọ́gbà ọ̀gbà méjì ẹwà lọ ní ìkankan nínú ẹ̀sìn gbogbo ń bá bá ṣe nínú Islam tí wọ́n bá ti láàgbà láàdá lórí ẹ̀ láàdá ni òní ìtàkìdé wá àti kí nǹkan méjì kan wà al-ikhlas wal-mutala èèyàn lè tẹ̀ lókun lọ bí wọ́n bá wọn wẹ̀ ẹ́ kí tó bá ipá ìbílẹ̀ tó fi lọ kò sí ìkọlọ́sì rẹ̀ kò sí mùsàlá rẹ̀ ó ní àdíìsì ẹlẹ́kẹ̀ẹ́sì àfọwọ́ àbúrúfẹ́rẹ́ àmúwá wípé mẹ́nìtàbà jẹ́nẹ́sàtà mùsùlùmí ní ìmẹ́lẹ́un wà ìmẹ́lẹ́un mẹ́ta ìyẹn ni ó sì ládáa olùgbàlà ní apé ẹ̀pàlẹ̀ òun mẹ́ ẹ̀pàlẹ̀ ẹ̀mà ṣùgbọ́n tó lẹ́sìn mùsùlùmí ọgbàlà rẹ̀ rẹ̀ sọ ilé ìjẹ́ pẹ̀lú bí mọ̀ fún wa gbogbo tí mo yẹ kó ní bọ́ bá wá dín lẹ́yẹ́yẹ́ kásáré kákin káwà ní àwọn tó kìrò sílá bọ́ bá wá dín tàbálí bá fún sílá káàkiri mọ́ súré lọ fún tẹ́ kábẹ̀lẹ̀ káwọn ní olúwa ní ẹni tí wọ́n sì ní àwọn àwùjọ táwọn ìgbà ti gbàgbọ́ yẹ súnà ní sallallahu alaihi wasallam lórí ọ̀rọ̀ jẹ̀mẹ́rẹ́dà ẹ̀rì tó tẹ́lá wọ́pọ̀ mùsùlùmí kan fún àwọn ìyókù rẹ̀ gbígbà kó rẹ̀ ní sí òmìnirì yẹn rí the muslim ìyẹn kódà ẹ̀dùn ní òun ẹ̀rù tí kàn lọ pé ní àbàrù ẹni tó báyìí tó lè sí yóò sọ̀bù sí lọ yóò bá wọn torí pé inú gbọ́dé ní àti kò fẹ́ bí ìṣèlè ọ̀pọ̀ rẹ̀ ṣùgbọ́n ní tó bá ní jẹ́ nílẹ̀ Yorùbá nìjọ ló bá ní jẹ́ púpọ̀ ní pé kódà ẹwà láwọn nǹkan wọn ò ta kété wọn ò àwọn ò ní kírun ó sì bẹ́ẹ̀ àwọn kan gbádà wọ́n jẹ́ kòtò ẹni gbá mẹ́bàá láàrin ara ìgbà àti gbọ́ ní àbúrò wà lọ́jẹ́ ọ̀fọ́ ní olórí orí tí a lè jẹ fún náà nígbà kí o sí là bí ọmọ tó jẹ́ sáwọn àwọn òbúrò kí o sí là sọ́mọ̀ tó sọ ní èdè máa ń rí àkàkú báyẹn sílẹ̀ ìjọba tí ìbá ṣe wípé gbàtí Allah subhanahu wa ta'ala ti fẹ́ sàánú wa pẹ̀lú súnà lóòótọ́ jáde gbogbo ẹni bá ń gbógun ti súnà lẹ́yọ̀bá wọ́n ń gbógun ti Islam àsúnà ìyà Islam al-Islam tó wọ́n súnà ẹ̀wọ́ lábẹ́yìnwá gbogbo àwọn àfààní kan àwọn bàbá wa jọ àwọn lẹ́rìí fún olówó ẹ̀kú àwọn ọmọ ọkàn tó sọ́nà wọn gùn sẹ́yìn kùlé wọn àti òkú bàbá ń jọ ṣe nínú sílá mẹ̀rẹ̀kọ́ ìpínlẹ̀ náà ni wọ́n sí ṣùgbọ́n sọ́nà lè dámọ̀ ìgbà nílé pàwọn àfáàní tó gbogbo everybody tí gbogbo wá kan wá kí wọ́n sí òkun mùsùlùmí owó bá alẹ́bà ti lúrò àfààní bẹ́ẹ̀ ẹmọ́dé kí káfí falẹ̀ ẹmọ́dé káfí ìpín kan nínú ìpín kejì àti kẹta tọ́bọ́ wá rẹ̀ pé kọ̀ wá sọ́pọ̀ tó nítì rárá tọ̀ alẹ́mọ́nì ládá ni ààrẹ o ààrẹ lẹ́ṣẹ̀ lókùnrùgbà tí a bá ti nínú àwọn àyá táwọn kí ọ̀tẹ́lẹ̀ yẹn lá o tí wọ́n ti sín afọ́wà ibn Umar rọ́bí ọgbọ́ọ̀hún ta'ala ẹ̀ lóògbà tí afọ́wà ibn Umar tán bá ti kàdíìsì létí wọn níjọ́ máa ń sọ ní pé làkọ́dù farọ́bùnà fi kọ̀ọ̀rí kẹfìrà làkọ́dù farọ́bùnà fi kọ̀ọ̀rí tọ́ kẹfìrà àà àwọn kírọ́sù tó pọ̀ ó ti gbọ́gbọ́ wà lọ́wọ́ ìtumọ̀ ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú pútàwò sí ẹ̀ láǹfààní àti báwọn ti kí ni o bá wọn fíìmù sílá bẹ̀rẹ̀ ìgbàṣẹ́ pé àbá wọn kópa níbi ìsìn rẹ̀ ilé ìtọ́ tí wọ́n sọ pé bí afọ́wà Abdullahi ní ọmọ ìṣẹ́ sọ́ọ̀kì bẹ́ẹ̀ náà lè ní àti ẹni òtí máa sọ wípé làkọ́dúfà rọ́pù náà kọ̀rọ̀ rí tọ́ làkọ́dúfà rọ́pù náà fi kọ̀rọ̀ rí tọ́ ẹ̀bì rọ̀ èmi àti àwọn kìrọ́ tó pọ̀ lórí sọ̀tùmọ̀ àná lọ́wọ́ àmọ́ ìlú ìtàgbọ̀ mùsùlùmí táàmì láǹfààní àti ìlú ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ sígbà láyé sì ń bẹ fún ọ láti lọ lọ torí pé láádá yẹn àfiwé ni ànábì ṣe o kìí ṣe òun gangan ànábì sọ lọ́nà tí ó gbàgbé wa torí pé àlùkìrọ̀ wọ́n máa ń pèsè nìkan karat ẹ̀rùn lẹ́gbẹ̀ẹ́ karat tẹ́ bá ń wọ góòlù karat lẹ́gbẹ̀ẹ́ kírọ́ọ̀tì so anábì wá lo kírọ́ọ̀tì níbi awon tàbí won ti mọ dáńpẹ̀ ní kírọ́ọ̀tì oyè wọn ṣùgbọ́n wọn ò mọ dáńpẹ̀ gbà lẹ́nu won wọn ní bá anábì kò ni olukọ ń sọ nǹkan fún yàn èyàn ti fẹ́ ní àìdí àǹpa nǹkan èyàn gbúdọ̀ já mọ́lùkọ́ lẹ́nu èyàn ní ẹtú ṣàlàyé fún wa kó lè máa kìrọ́ọ̀tù ló gàṣán àmọ́ nǹkan tó ń jẹ́bẹ̀ ṣùgbọ́n táwọn ẹbí gbà lérò pẹ̀lú kìrọ́ọ̀tù bí ó yàtọ̀ sí kìrọ́ọ̀tù tí táwọn tàbí mọ̀ ànábì ò wá sọ pé kìrọ́ọ̀tù yẹn gangan ànábì àpéjúwe ìyẹn túmọ̀ tó tún jù báyẹn gan lọ ó jù bẹ́ẹ̀ ànábì kan mú àpéjúwe tó lè jẹ́ kó yé bí ìgbà tá a bá kọ̀ǹbá àti gbogbo òkè ó ṣòtù sí góòlù bóò ní oṣù lójú wa góòlù tí ó ju ìkúkù kan lọ owó ni raw gold kábọ̀ sọ wípé odidi òkè adé Allah subhanahu wa ta'ala kọlọ́n kọmọ́ sí hajj àti umra kọmọ́ sí ilé wọ̀pọ̀ kó ṣe lérọ̀rùn fún wa tájú ọba wà gẹ́rẹ́ fèrò rahmatu ya rahman rahim ta sì ṣe kọlọ́n kọmọ́ níjọ́ sí lọ́wọ́ bẹ́ẹ̀ bá dé òkè ọ̀hún èyàn mọ̀ sí òkè kìí ṣe tó ga lásán ó sàn ó lọ rẹ̀rẹ̀ òkè ó sùn so kánàlì wá ti ẹ̀sẹ̀ pé mọ̀ kàn kí ìlú sókù kan náà òkú mùsùlùmí pé ládájú máa gba ó tó báyìí nígbàgbọ́ ìjà kìá wọ́n á ti pé èèyàn òṣìṣẹ́ kankan iṣẹ́ ládà kankan gan-an kó ṣe pé déédéé kírọ́ọ̀tù yẹn méjì jábàlì ó kọ́lọ̀ wá ní ládà rẹ̀ nígbàgbọ́ ìjà kìá wọ́n jẹ̀mọ́ tí kò bọ̀ rẹ̀ ábẹ̀lẹ̀ dàbí pé o tún kí o o tún bá ọ̀rọ̀ o tún yọ ọ̀tàkà o o tún ṣe ájò o tún ṣe tọrọ àánú o tún ṣe gbọ́ ọdún náà ẹwù bí ládàá mo sì ṣe ṣe pọ̀ rẹ̀ gẹ́gẹ́ so gbogbo gbẹ́dá ló máa ṣe táìkì àmọ́ owó fi dá ànábì ń pè wá o ní súnmọ́ ló ń pè wá yìí súnmọ́ béèrè owó níwájú ọlọ́run káàkì lè rí nǹkan dé bá olùsúnà tó wà sí ẹni bá wà ní gbogbo ti elé dájú sáká ọ̀tá ọmọ ènìyàn olùsẹ̀fẹ̀ kí wá sí ọ̀tá kékeré gbogbo ẹni tí máa ń hànà wa lórí dáadáa bá lọ bá níwájú ọlọ́run ohun gan lé lórí ọ̀tá wa kọ́lọ́kù sàánú wa àdìsẹ́ ẹlẹ́kẹta èyí tó jẹ́ ti Umu Atiyya kọ́lọ̀ kó bá yọnu sọ ọ̀nà yìí náà lè ti bá ìjẹ̀rẹ̀ rí ìwọ́n kọ̀ fún wa àwọn obìnrin ká má máa rọ gìrìgìrì tẹ̀lé wọn lọ sí pẹ́ àwọn àfáà ní kí ló dé tí ọmọ àtúnyà rọ́bí ọmọ àná tàbí pé àhẹ́bí kọ̀ wà ìyẹn túmọ̀ lásìkò wọn òun ni wọ́n ń sọ ní tó gbajúmọ̀ ní pé mòlú náà ọkọ̀ fún wa ànábì kì í ẹ̀kọ́rẹ́ ìjà àwọn obìnrin ìyẹn ò mú ìrún nínú torí pé ànáyò wúná ànáyò anìlìtìbà kò yí ṣe ànáyò anìsọ̀lá alẹ́lẹ́ torí pé àwọn obìnrin ní nọ́mbà ní sábábẹ́ tí ó sókùlá wọn máa ń pa sẹ́yìn rárá o ànẹ́bí ò kọ̀ fún wọn lórí ẹ̀ àwọn ò tó sáàbù kankiri sí òkú mùsùlùmí là àmọ́ níbi pé àwọn gbókùn lọ tẹ́ ànẹ́bí kọ̀ báwọn bẹ̀rẹ̀ ṣùgbọ́n kíkọ̀ yìí náà ló jẹ́ pé àjìmọ́ ànáwàwí alẹ́ wọ́n ní wàkàrọ́ àti wọn ò sọ wípé wàtàrí ìyàtọ̀ bẹ láàrin kíkọ̀ àti ṣíṣe léwọ̀n

o náà ní pé àwọn obìnrin wọ́n tètè máa fara ya wọ́n tètè máa bara jẹ́ ẹlẹ́bẹ́ẹ̀kì fún ìgbà kọ́mọ̀jẹ̀ ráyè kó ní ẹ̀sìn oníyàmá kọ́ máa sunkún kọ́ máa fara balẹ̀ kọ́ máa sí wàhálà kọ́ máa sí òwò ara rẹ̀ sílẹ̀ ìdí ẹ̀bá náà sọ pé ẹ̀mọ́ ti wọ́n tẹ̀lé wà lọ. torí pé ẹni tí òkú bá kú ọmọ ni ìyàwó ní ọkọ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run kó lọ rẹ̀ fún wa lórí dáadáa kó jẹ́ ká pẹ́ fún wa lórí dáadáa tán bá ní ẹnìkan súnmọ́ ọpẹ́ tó jáde láyé tó bá kọ́ gbọ́ kábà rẹ̀ ṣọ́ọ̀kì mùmìnì ìjọjà lẹ́nu inna lillahi wa inna ilayhi raji'un ọ̀rọ̀ yóò mú bí méjì tọba ti ní pé àwọn èèyàn dé àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn ẹ̀dàgbà fọ́lọ̀ wọn ló mọ̀ fún yẹ láàrẹ̀ ló mọ̀ fún yẹ tí wọ́n bá wá wẹ òkú yẹn tán tọ́jú gbèsè ta tọ́jú kí ló dìlà yóò tún ṣọ́ọ̀kì tó bá ń wò yẹ láì yọ̀rọ̀ pé ah ọmọ ìsìnkú ló tọ́ta mi torí pé yọ̀kọ̀ mọ̀ rò pé nígbà tán gbé ayé padà dìde tí wọ́n ti gbé lásọ tí wọ́n gbé kalẹ̀ báyìí o náà kọ́dà kan ní fọ́wà ní ẹjọ́ ọmọ kírun sí láà nínú ẹ̀ ní ẹ̀ ṣọ́ọ̀kì ni ó gbùn kódà kò lè fún sẹ́kù tó jẹ́ pé àwọn abala ibi máa ń gbomi lójú àwọn ẹ̀ nígbà bá gbọ́n kò jáde ọmọ kírun sí ẹni tó ti dákẹ́ ní ti wá àti báwọn yẹn náà ẹni lọ́kọ̀ fún ìpele èyí tó kẹ́yìn nígbà tí a bá gbẹ̀rẹ̀ sáré rẹ̀ tán dáyẹ pẹ̀lú ha omi dáyẹ lórí tí ọmọ ní pé o ti parí báyẹn náà nìyẹn kì í ṣe pé o tún lè padà ìdí nìyẹn ọkùnrin wa lè gbìyànjú àti kọ̀ǹtró ara ẹ̀ ṣùgbọ́n kò lè lè lè kọ̀ǹtró ara rẹ̀ ìdí yẹn tó yẹ pé aláàyè ó wáyé ní èdè kí wọ́n má lọ sí tẹ́ torí pé tí wọ́n bá kó obìnrin mẹ́wàá jọ ẹni tí ó lè mú rẹ̀ nígbà tó bá rí ẹni tó gbé sínú sàárè tó ń gbé ìpẹ́ báyìí ẹni tó lè múra ìnà kọ́nà ní ọkùnrin àmóbìnrin àwọn máa fi tèè sàrà yìí ìdí nìyẹn dáná sọ̀rọ̀ lọ́wọ́ aríwá rẹ̀ sọ́nà ní ẹmẹ́jì káwọn ọ̀tẹ̀lú wa ẹjẹ́ wọn tó àmọ́ obìnrin bá sọ pé ànífẹ́ òun fẹ́ lọ fún obìnrin mi bẹ ọlọ́run ní kó gbọ́ súnmọ̀ yìí òun náà fẹ́ gba kírọ̀ tí wọ́n fẹ́ lọ ẹmọ́kọ̀ bó lè gbé ẹ̀gbà àdínsì ń bẹ kánàdà pẹ́lá ń sọ wípé làánà lọ́wọ́ ẹ́ zọ̀wọ̀rọ̀ ọ̀nà kó máa bá zọ̀wọ̀rọ̀ àwọn obìnrin sálọ ń bẹ ìtẹ́wò kò sí ní sí nǹkan tí láàánà wà lé lérí àti kí nǹkan yóò jẹ́ àrọ́ ìgbà tí ẹ̀gbọ́n wà ní ìsinmi bá ti wá tó mú láàánà lọ́wọ́ adẹ́lẹ́gbòtò ẹ̀rẹ́ kan lọ rárá ní àwọn àfààní ọ̀rá àwọn aṣẹ́kọ̀lá gbé àlàyé àtúntòlá wọ́n ní dáa bá wọ ẹ̀dọ̀ wàárọ̀ ìyẹn wá ní sí lọ́tì ìbọ̀bàlá àwọn obìnrin tó lè pẹ́ ó ti di lemọ́lemọ́lemọ́lemọ́lemọ́ ó ti pọ̀ jù kó nàá ṣùgbọ́n ní láàrẹ̀ ìlàrẹ̀ obìnrin lè lọ sí ìdájọ́ kò sí kó lọ rẹ̀ kó rẹ̀ ṣùgbọ́n kó má jẹ́ gbogbo gbà tó bá ti ní gbogbo gbà yóò kó tàbí ẹ̀yà rẹ̀ lọ́dún jẹ́ pé ní bàkì ní Madina bàkì olùgbàkà wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ àwọn tàbí bíbẹ̀ tí a bá ń jáde ní mọ́sílì náà àhárọ̀ níbi tí wọ́n ṣe àyẹ́sọ́lọ́ àṣàlọ́ àfọ́ àbúbákan àti ọmọ àti wọ́n ṣe wọ́n èyí ó gbé sẹ́gbẹ́ oṣù báyìí bọ́ bá ti lè jáde bí ẹni ọ̀nà báyìí tó bá ti jáde níta bàkìlì ló mọ̀ wọn lọ́wọ́ bàkìlì ní ọ̀nà tí sálámù sálámù tó bá ti jáde ìyẹn wà lọ sí bàkìlì ìtẹ̀lẹ̀ bí iṣẹ́ wọ́n sì kú sílẹ̀ ibẹ̀ ni wọ́n sì ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbẹ̀ bẹ́ẹ̀ bá wá débẹ̀ wọn èyí jẹ́ kó bẹ̀rẹ̀ wọlé wọ́n kà máa dó níbi wọ́n ṣe bí fẹ́ǹsì sí ìrìn èyàn lè máa wò bẹ̀ àwọn obìnrin ògùn síta wọ́n lè kí wọ́n lè ọkùnrin nìkan máa wọlé kò sí tó pàdé pé wọ́n lè lọ́wọ́ bára jẹ́ bọ́dẹ̀ jẹ́ pé àwọn ṣíà àwọn obìnrin àwọn rọ́fídọ̀ rọ́fídíà wọ́n máa ń jà pẹ̀lú àwọn ọlọ́pàá dẹ̀dẹ̀lá àwọn wọlé tí wọ́n bá sì wọlé wọ́n lọ máa sípò láwọn ọ̀dàgbé ilẹ̀ máa lọ sórí àwọn ṣíà èyí yẹn gbọ́dọ̀ ọ̀dà bá dé bẹ̀ má bà wọn kẹ́dùn má bà wọn mẹ́rin wá pé ìbáná bí ò fọwọ́ ní ewu kájá wọlé wọ́n ti mọ tí wọ́n dáwò ní níwọ̀n ìwé àwọn náà dábò wọlé ṣùgbọ́n gọ́ọ̀mẹ̀ntì Saudi àwọn ọlọ́pàá kúrò ní àláwọ̀ káwọlé ìjọba débẹ̀ ṣẹlẹ̀

agbèdánù dúró lẹ́nu insha Allah ta'ala ọ̀rọ̀ àwọn afá lórí pé lóbìnrin lè lọ sí tẹ́ ọ̀nà méjì ló pín sí ọbẹ̀ náà àwọn onímọ̀ tí wọ́n ní haram ògùn lọ́lọ́ àwọn méjì sọ wípé haram tí wọ́n fà ń kà tó jẹ́ ti Imam Nawawi wọ́n fi máa wábà rẹ̀ wípé wàkàrọ́ àtò ìtìbà ìgbẹ̀nà abẹ́ Allah subhanahu wa ta'ala tó mọ́jọ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àgbọ́yé súnà anábà Muhammad sallallahu alaihi wa sallam wa sallallahu ala nabiyyina Muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi ajma'in wani bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wípé is it advisable to pray to the deaf in the bed of right ìjẹ́ òkúta ti gbé síkẹ́ sí alikíun sí làkà bẹ́ẹ̀ alikíun sókòlá kó yẹ pé ìfẹ́ náà láti lọ́pọ̀ sí kódà tí wọ́n ti sún alikíun sí lálẹ́ ó ti rárá torí pé arábìnrin kan ìgbà tó kú ó máa ń bálẹ̀ mọ́sálásí ànábì ọ̀wá ìgbúrú ẹ̀ káà ní tòkí ìpọ̀lẹ̀ ọmọ ń bálẹ̀ mọ́sálásí ànábì ọ̀wá ìgbúrú ẹ̀ àdúgbò abẹ́lẹ̀ àwọn obìnrin yìí nìkọ́ sílẹ̀ ìgbà wọn wọn lọ́kùnrin àwọn ni ó ti kú alábìlẹ̀ rẹ̀ sọ fún wa ah, gbogbo ẹ̀ náà kọ́ náà pè é kí wọn ò rí sẹ́ẹ̀lì pàtàkì bẹ́ẹ̀ kí wọ́n tẹ̀lé ọmọ ọ̀sán fáwọn ènìyàn náà bìí ah ẹjú rẹ̀ ìgbìdá ṣe tuntun anábìlẹ̀ lọ anábìlẹ̀ tó ti fún ọlọ́run ti sọ́ ní kí wọ́n á kórìíre bá gbogbo àwọn tó ń wọ́n ní ẹni tí tó kú láàrin ọdún kan sáńgbé sí lọ́ṣọ́wájú tí wọ́n sì sí táwọn ọ̀rẹ́kà kò ní béèrè ìbéèrè tó bá béèrè lọ́wọ́ nàbà tí wọ́n ní béèrè lọ́wọ́ ìpinnu mọ́sáàrì tó ti lọ bá ní àdúgbò tèbí ọ̀wọ́lẹ̀ àbí òtí wọlẹ̀ ọ̀bá ẹwà tó gbé wọ́n ló sàárè láì gbára bàbá àgbẹ̀yà tó kàn bàbá àgbẹ̀yà tó pọ̀ jù ẹgbẹ́ rẹ̀ bàbá àgbẹ̀yà rẹ̀ wọ́n fi lé rẹ̀ ẹlòmí wàá máa ń bẹ pé pé wọn ò ní sín wọ́n padà já kẹ́míkà tó pọ̀ ẹ̀ yọ́kàn ti kọ̀m̀pọ̀lù yọ́kàn dàbí o àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n rí pé ibẹ̀ ò sí pé káwọn máa ń gbé sí gbígbé ìsìnlẹ̀ ní ká máa sọ̀rọ̀ sílẹ̀ lẹ̀ so wọ́n lè súnná bí àwọn Indian wọ́n máa súnná tó wà lọ sínú bò wọ́n wà nílẹ̀ lébẹ̀ lè wọ́n pa so so so nineteen seventeen to two thousand and twenty one mo lè má bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó tako ìlànà Islam a máa ń sìn fún Kùránì a máa ń fa àkọ̀bàrọ̀ alkọ́bù ọlọ́run ní wọ́n pààyàn ó sì máa ń ṣe pé kan sílẹ̀ kọ́bù kọ̀tọ̀ pé fa àhárọ́kọ̀ ó sì sún náà tó ti ọba yìí bọ́dù lẹ́sẹ̀ pé mọ́sálà ní ibẹ̀ ìjà ayé sọ òkú sínú ojú kẹjà ń là ṣùgbọ́n bá mi bẹ àgbọ̀rọ̀ ọ̀rọ̀ tòdé orí mọ́tòkọ̀ ẹ̀ńdà lórí ìrìn àjò nínú ọkọ̀ tó ní ìrìn àjò dẹ́sìn yóò tó ìrìn àjò olùdó oṣù kan kẹ́ẹ̀ tó débi sílẹ̀ wá ẹni ẹ bá kú ṣé olùdó oṣù kan lẹ́gbẹ̀ẹ́ jìra síbẹ̀ àwọn àpá ẹni ní ojú omi island náà wà láàrin tó tó nínú omi ẹ̀ kàtàlẹ̀ bí bíbí kan tó yẹ̀pẹ̀ ilẹ̀ ó wà bẹ́ẹ̀ omi ọ̀rọ̀ kẹta rẹ̀ pẹ̀tírù ẹ̀ bá wà kí wọ́n tó bá ti débẹ̀ kan lọ sọ sí ibẹ̀ orí rẹ̀ wọ́n ti sọ̀tọ̀ tó bá kò sí rárá rárá tẹ bá lè gbé sọ́dọ̀ fún odidi oṣù kan òórùn kò ní jẹ́ kẹ́ gbádùn tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀wọ́ nǹkan tó lágbára bí òkúta ẹ̀wẹ̀ ẹ̀kí òṣèlá ẹgbẹ́ láyà ẹ̀sọ́ sínú rẹ̀ kó lè lọ sí sàlẹ̀ ṣùgbọ́n ìyẹn kọ́ ni asúlù nínú àdánwò tí máa ń ṣẹlẹ̀ láwùjọ wa lórí ẹ̀ ẹ̀lẹ́mìnà ọlọ́mọ mẹ́wàá àwọn nǹkan tó gbé ìyẹn kọ́ ní ìpìlẹ̀ lẹ́nu ní òsàn ní ìpìlẹ̀ rí nínú àdánwò tó wà láyé rẹ̀ so kí ló lọ́kọ́ wá lọ́wọ́ ẹ̀ wọn láti sòkú sí mọ́tò rọ̀ ó ní tó bí ìyẹn tọ̀ tó wá nílẹ̀ ẹni tó wọnú ilẹ̀ yẹn náà àwọn màláíkà torípété tọmọnìyàn bá ti fún gbà àyàtò ìbárùbà ọlọ́wà ìbéèrè táwọn màláíkà ó ti di ilé rẹ̀ ìbéèrè ìbéèrè àyàtò ìbárùbà rẹ̀ wọ́n gbé wọnú lẹ́ o wọn ò gbé wọnú lẹ́ o tó bá ti lè wà ní àyàtò ìbárùbà gbogbo tí wọ́n ní yóò máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀ yóò máa yìí. wọ́n ní sáàmù pọ̀ pé ká mọ́ mọ̀ nǹkan lè sàárè ká mọ́ pọ̀ sí rẹ̀ wọ́n lábùdó ká wọ́n wà ìpò tó wọ́n rọ̀ púpọ̀ ṣe sójú òní máa wọ́ sàárè lọ́ba sójú òní máa wọ́ sàárè lọ bàbá pé mo nílẹ̀ ìṣẹ́kùsí èmi ọ̀gbọ́ pé òjò wọ́n sáré kankan lọ ní tẹ́lí lára máa wo àwọn tí wọ́n ma ìkẹ̀kẹ̀ sórí sáré ẹ̀rì tó kiri òkè àgbàrá ó ti jẹ́ gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ gan náà èyí máa kẹ́lé lé sókè dáa ní orí sáré ẹja lọ sùkú sí ìfẹ́ lọ́wọ́ àsìkò sípẹ́ ìgbà ní wàá máa ń jẹ́ ó lè ti tẹ̀ lágbára ó jẹ́ ó ti rí òyìn ti sálẹ̀ ẹtún lọ fún ìpẹ́ ẹtún tóbi ẹgbẹ́ ṣèlú ẹlẹ́gbẹ́ta ẹ̀fà sùkú wọ́n máa ń fẹ́ ká bu ẹ̀pẹ̀ tó pọ̀ sórí ẹ̀ tí ó ga sọ́dà tí ìkìmọ̀ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé tó bá ti ń tẹ̀ lọ yẹ̀ torí ẹ̀yìn yóò máa yóò máa jí ìgbìmọ̀ ìlú ẹ̀sìn ẹ̀kà tí ó ní fẹ́lẹ́fẹ́lẹ́ kára ẹ ṣe tí ó dàbí èdè so that tí bá ti ń tẹ̀ torí ẹ̀ yóò máa tó jí my time tí ó fi balance náà yóò kàlẹ̀ wọ̀ fẹ́kìmọ̀ tó wà bẹ́ẹ̀ àmọ́ ó ṣe é ṣe nígbà tí kó ṣe wípé nítọ̀ ilẹ̀ yẹn àwọn ilẹ̀ yìí wà pé kò lè kò kò kò kò ilẹ̀ ní ògámọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ dọ̀rú nílé tẹ́bẹ́ ẹ̀fì sìmẹ́ntì ẹ̀fì mímọ́ ibẹ̀ yẹn ẹ̀ẹ́bẹ̀ fi sórí ẹ̀ yóò lẹ́gùn kan ilẹ̀ ni kò ní ga sí sókè ìyẹn dọ̀rúra lẹ́yìn ورحمة الله وبركاته